is no pollution.

ayé akáwé ìrẹsì ló ti ọ̀dọ̀ Àwọn olórí láìlá kọjá. Ọlọ́run tí ò lè gbé orúkọ ọba alàlùfíwé. Ta ló lè ṣàkàwé lórí òṣèlú ọ̀hún? Èyí ni èyí ọ̀sán àkàwé rẹ̀ kò sí ó tó ọ̀gá. Òkú yóò sá, wọ́n dá mi padà sẹ́yìn. Òkèlè ọkọ̀dé àgbo kéékèèké. Bàbá mi ìwọ ilẹ̀ níwájú Olúwa níwájú Ọlọ́run yàtọ̀. Olóògbé lọ. Ẹ ẹ. Ṣàlàyé pé kò sí àfiwé rẹ wọ́n bá àwọn bá. Kò sí àfiwé rẹ olúwa àwọn olúwa. Ẹnìkan inú náà lè rú láàrin wa láṣàlẹ̀ yìí yóò fi ọ̀rọ̀ èmi àti ṣe ìyanu ẹ ká máa yin ọlọ́run ibi tá a wà kó tó lọ gbàdúrà ọba tí òkun rí tó sá jọ́dánì rí ó padà sẹ́yìn àwọn òkè ńlá ń fò bí àgbò kéékèèké bí ọ̀dọ́ àgùntàn a ó rí ìtúsílẹ̀ láṣálẹ̀ lórúkọ Jésù Kristu ẹ máa yin ọlọ́run níbi tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wá. Ó tó ọba. Ó tó ọba. tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tó tó ọba. Tótó ọba. Tótó ọba. Ọlọ́run wọn láàárẹ̀ o. Tótó ọba. Alábìyẹ. Wọ́n lọ́lọ́run ló sórí ìkọrin màṣẹ́. Ọlọ́run wọn láàárẹ̀ wà tó ń bọ̀ ẹ̀ka. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run ga níbi tí ẹ ti ń gbọ́ wa ní àṣálẹ̀ yìí tẹ̀lé ń wò wá. Ẹ bẹ̀rẹ̀ sí yin ọba àwọn ọba. Ẹ bẹ̀rẹ̀ sí yin olúwa àwọn olúwa ẹni tó kú tó sì jíǹde ẹni tí ó ń fọhùn síbẹ̀ ẹni tó ní gbogbo ipá àti agbára ẹ máa gbéga ẹ máa yìn lógo ọba tó fún èmi àti yín ní oore ọ̀fẹ́ láti rí oṣù kẹta láyọ̀ àtàlàáfíà ọlọ́run tí òjì á dòkú ọlọ́run tí òjì á dìgbàkúdà ọlọ́run tí òjì á rógun ẹkún ọlọ́run tí òjì á rógun ọ̀fọ̀ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà ọpẹ́ orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù ọlọ́run a gbé ọ̀gá ọlọ́run a yìn ọ́ ọba tó wà nípa tiwa a gbé ọ̀gá fún oṣù àkọ́kọ́ a gbé ọ̀gá fún oṣù kejì a yìn ọ́ fún oṣù kẹta torí pé ẹ̀yin lẹ ṣààbò lórí wa ẹ̀yin lẹ wà nípa tiwa ọlọ́run tí ò já dìdàkudà ọlọ́run tí ò já rógun ẹkún ọlọ́run tí ò rógun ọ̀fọ̀ ọba tí ò yẹ jẹ wá máyé ọba tí ò dìdàkudà ẹ gbé ọlọ́run ga ẹ yìn ín nítorí pé ó ṣeun ẹ yìn ín nítorí tí àánú rẹ̀ dúró tì láéláé ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa èmi yóò máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá torí wọ́n ní àtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá máa gbé ọ̀gá èmi yóò máa yìn èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá torí wọ́n ní àtìlẹ́yìn èmi yóò máa gbé ọ̀gá bàbá ẹ ṣé àánú ìdúró ó dúró. Baba ẹ anu àánú yìí dúró bàbá ẹ ṣé bàbá ẹ o bàbá ẹ ṣé àánú ó dúró bàbá ẹ ṣé ẹ ṣé àánú ìdúró ó dúró bàbá ẹ ṣé àánú ìdúró bàbá ẹ ṣé bàbá ẹ bàbá ẹ ṣé àánú dúró ju gbogbo ẹ lọ ju gbogbo rẹ lọ bàbá ju gbogbo bí orúkọ Jésù níbi tí a wà láṣálẹ́ yìí ẹ gbé Ọlọ́run ga ẹ̀yìn ẹ dúpẹ́ fún àánú Ọlọ́run ẹ dúpẹ́ fún ààbò rẹ̀ ẹ dúpẹ́ fún oore rẹ̀ ẹ dúpẹ́ fún ìtọ́jú rẹ̀ kì ṣe mímọ̀ ṣe wa kì ṣe ọgbọ́n wa kì ṣe ìwà mímọ́ wa la fi wà láyé lónìí àánú la rí gbà ẹ pe orúkọ Jésù ẹ dúpẹ́ lórí ilé yín ẹ dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ dúpẹ́ ní ọ̀nà gbogbo àdúrà ọpẹ́ orúkọ Jésù Kristi orúkọ jésù orúkọ jésù ẹ gbé ọlọ́run ga dáadáa ẹ yìn ín lógo ẹ fi ọpẹ́ fún ẹ fi ìyìn fún ẹ fi ọpẹ́ fún ẹ fi ìyìn fún nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró jí láéláé ọlọ́run tí ò padà lẹ́yìn wa ọlọ́run tí ò fi wá sílẹ̀ ọlọ́run tí ò kọ̀ wá sílẹ̀ ọlọ́run tí ò gbà kí iná ayé jó wa òun ni ò kó omi ayé gbé wa lọ òun ni ò kó gun ayé borí wa òun ni ò ká rí sínú ọ̀fun ayé ẹ̀yìn lógo ẹ dúpẹ́ lórí àwọn ọmọ yín ẹ dúpẹ́ lórí ilé yín ọba tí ò jẹ́ kí ìjẹ ayé ó jà yín ọba tí ò jẹ́ kó gun òru ó borí yín ọlọ́run àyìnọ́ ọlọ́run àgbé ọ̀gá ọba tó gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú ọba tó gba ojú wa lọ́wọ́ omijé a fi gbogbo ògo fún ọ a fi gbogbo ọlá fún ọ a fi gbogbo ìyìn fún ọ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa ẹ pe orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ìwọ ni mo wá wá ní àṣálẹ́ yìí olúwa má jẹ́ n wá lásán ìwọ ò bá jẹ́ fa ọ̀run yá nítorí tèmi olúwa bá mi pàdé láṣálẹ́ yìí jẹ́ kí òjò agbára jẹ́ kí òjò àánú jẹ́ kí òjò ìwòsàn jẹ́ kó rọ̀ lé lórí ẹsọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù ẹ gbàdúrà ẹ̀yin olúwa ní àṣálẹ́ yìí olúwa bá mi pàdé mo wà ní iwájú rẹ olúwa bá mi pàdé olúwa bá mi pàdé olúwa bá mi pàdé olúwa fi ọ̀rọ̀ mi ṣe ìyanu olúwa má jẹ́ ń wá lásán olúwa má jẹ́ ń lọ ní òfò ìwọ ò bá jẹ́ fa ọ̀run ya nítorí tèmi kó o rọ òjò àánú lé mi lórí kó o rọ òjò agbára kó o rọ òjò ìtúsílẹ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin tẹ́ ń gbóhùn mi tẹ́ ń wò mí ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ sọ fún ọlọ́run olúwa má jẹ́ wá lásán olúwa má jẹ́ lọ lófo olúwa fọwọ́ kàn mí olúwa fi ọ̀rọ̀ mi ṣe ìyanu olúwa bá mi pàdé ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa ẹ pe orúkọ jésù ẹ sọ fún ọlọ́run olúwa ṣí ọ̀run fún mi láṣálẹ́ yìí bẹ́ẹ̀ sọ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà kò ṣe pé a fi fún láti ọ̀run ìwọ johannu orí kẹta ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n john three twenty seven ó ní ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a fi fún láti ọ̀run àtúrí kà nínú ìwé jákọ́bù orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún john james one twenty seventeen ó ní ẹ̀bùn tó pé àtẹ̀bùn tó yẹ ẹ̀bùn tó dára ọ̀run ló ti ń wá lọ́dọ̀ ọlọ́run nínú ẹni tí àyípadà kò sí nínú ẹni tí òkùnkùn kò sí nínú ẹni tí èdè àìyedè kò sí nínú ẹni tí irọ́ kò sí ẹ pe orúkọ jésù olúwa ṣí ọ̀run fún mi láṣálẹ́ yìí jẹ́ kí òjò àánú kó rọ̀ lé mi lórí jẹ́ kí ìrì àánú sẹ̀ sí mi lórí ẹ sọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù ẹ gbàdúrà orúkọ jésù olúwa ṣí ọ̀run láṣálẹ́ yìí nítorí tèmi àti ìdílé mi olúwa ṣí ọ̀run olúwa ṣí ọ̀run olúwa ṣí ọ̀run olúwa ṣí ọ̀run olúwa ṣí ọ̀run olúwa ṣí ọ̀run fún mi láṣálẹ́ yìí olúwa ṣí ọ̀run olúwa rọ òjò lé mi lórí jẹ́ kí ìrì àánú kó sẹ̀ sí mi lára jẹ́ kí òjò àánú kó rọ̀ lé mi lórí jẹ́ kí òjò ìwòsàn kó rọ̀ lé mi lórí ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ohun tí ẹ fẹ́ kọ́lọ́run ṣe láṣálẹ́ yìí ẹ sọ fún ẹni tó ń fẹ́ ìwòsàn nínú àgọ́ ara olúwa ṣí ọ̀run ìwòsàn fún mi ẹni tó fẹ́ ojú rere fún iṣẹ́ olúwa ṣí ọ̀run àánú fún mi ohunkóhun tí ẹ bá ń fẹ́ ẹ sọ fún ọlọ́run bí ọ̀run bá ṣí ènìyàn ò rí gbà bí ọ̀run bá tì èèyàn ò lè rohunkóhun gbà torí pé ọ̀rọ̀ ọlọ́run ò lè parọ́ ó ní a ò lè rí ohunkóhun gbà bí kì í ṣe pé a bá fi fún láti ọ̀run wá láti òkè wá tó ẹ gbàdúrà yẹn dáadáa olúwa mo fẹ́ kó o ṣí ọ̀run ohun báà fún mi láṣálẹ́ yìí olúwa ṣe fún mi ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa mo fẹ́ kó o ṣí ọ̀run agbára fún mi láṣálẹ́ mo fẹ́ kó o ṣí ọ̀run ìwòsàn fún mi láṣálẹ́ mo fẹ́ kó o ṣí ọ̀run àánú fún mi láṣálẹ́ mo fẹ́ kó o ṣí ọ̀run ìgbéga fún mi láṣálẹ́ olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣe bẹ́ẹ̀ jésù. Jésù Kristi Olúwa wa ẹ gbàdúrà ẹ ní ìgbà kẹta àdúrà yẹn wà fún ẹnìkan ọ̀run tẹ́ ẹ fi ọkọ Ọlọ́run ṣe inú ayé yẹn ní kò ṣe ìwọ tó ń fẹ́ ìwòsàn sọ fún Ọlọ́run láṣálẹ́ Olúwa ṣí ọ̀run ìwòsàn fún mi ìwọ tó fẹ́ àlàáfíà Olúwa ṣí ọ̀run àlàáfíà fún mi ìwọ tó fẹ́ ìlọsíwájú àti ìtẹ̀síwájú Olúwa ṣí ọ̀run ìtẹ̀síwájú fún mi èèyàn ò lè rí ohunkóhun gbà bí kì í ṣe pé a fi fún láti ọ̀run ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run tẹ̀lé ká fìdí olórí àdúrà yẹn báyìí ẹ gbà dáadáa ẹni tó ń fẹ́ ọgbọ́n ẹni tó ń fẹ́ ìmọ̀ ẹni tó ń fẹ́ òye ẹni tó ń fẹ́ ọkọ ẹni tó ń fẹ́ ìyàwó ohunkóhun tí ọkàn wa ń fẹ́ tá a ti ń bá ọlọ́run sọ ẹ sọ fún ọlọ́run olúwa ṣí ọ̀run rẹ̀ fún mi láṣálẹ́ ẹni tó ń fa ìtúsílẹ̀ kúrò ní ogun ayé bá ọlọ́run sọ̀rọ̀ láṣálẹ́ yìí ọ̀run ìtúsílẹ̀ ọ̀run ìgbàlà kúrò nínú ìdojúkọ òkùnkùn kúrò nínú ìdíwọ́ olúwa jẹ́ ó ṣí fún mi ẹ sọ di àdúrà orúkọ jésù kristi ẹlẹ́dàá ayé àti ọ̀run láṣálẹ́ yìí olúwa ṣí ọ̀run ìtúsílẹ̀ fún mi ọ̀run ìdáǹdè kúrò nínú ogun ọjọ́ pípẹ́ ọ̀run agbára ọ̀run ojúrere ọ̀run ìṣẹ́gun lójú oorun àti lójú àlá ọ̀run àánú olúwa jẹ́ ó ṣí fún mi olúwa jẹ́ ó ṣí fún ìdílé mi olúwa jẹ́ ó ṣí fún iṣẹ́ mi ọ̀run ìtẹ̀síwájú ṣí fún mi ọ̀run mi ṣí lórúkọ jésù ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìgbàlà ṣí fún mi ọ̀run ìdáǹdè ṣí fún mi olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gba àdúrà yìí olúwa ṣí ọ̀run fún mi olúwa ṣí ọ̀run fún mi ẹ wá sọ fún ọlọ́run ọ̀run tẹ́ ẹ fẹ́ kó ṣí èmi ọlọ́run ká fìfẹ́ ká dó lórí àdúrà yìí ẹ gba àdúrà yẹn dáadáa ẹnikẹ́ni ò lè rohunkóhun gbà bí kò ṣe pé a fi fún láti ọ̀run kí lẹ fẹ́ kí ọlọ́run ó ṣe láṣálẹ́ kí lẹ fẹ́ kí ọlọ́run ó ṣe kí lẹ ń bá ọlọ́run sọ lápẹjọ tó ti pẹ́ olúwa ṣí ọ̀run ìwòsàn fún mi ọ̀run ìtúsílẹ̀ olúwa ṣí fún mi ọ̀run ìgbàlà olúwa ṣí fún mi ọ̀run agbára olúwa ṣí fún mi ọ̀run ìbújáde olúwa ṣí fún mi ẹ sọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa ṣí ọ̀run àánú fún mi láṣálẹ̀ mo wá sí iwájú rẹ pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run bá mi pàdé mo fẹ́ kí ọ̀run ìdílé mi kó ṣí kó ṣí fún ìgbàlà kó ṣí fún ìbújáde kó ṣí fún ìṣẹ́gun kó ṣí fún ìgbéga kó ṣí fún ìwòsàn kó ṣí fún ìràpadà ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí ọ̀run mi ṣí lórúkọ Jésù ọ̀run mi ṣí ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ Olúwa ṣí ọ̀run láṣálẹ́ olúwa ṣí ọ̀run bíbélì wípé ìwọ ìbàjẹ́ fa ọ̀run yá olúwa fa ọ̀run yá nítorí tèmi kí ìdíwọ́ kó kúrò kí ìdènà kó kúrò olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù kristi ohun tí ẹ fẹ́ kí ọlọ́run kó ṣe láṣàárẹ̀ ní rere ọlọ́run yóò ṣe lórúkọ jésù kristi èdìdí ni ọ̀rọ̀ àṣẹ ohun tí ẹ bá ọlọ́run sọ. So mo ní bẹ́ẹ̀ lọ́run yóò ṣe lórúkọ jésù kristi ọ̀run àánú yóò ṣí fún èmi àti yín ọ̀run àánú mo ní yóò ṣí fún wa lórúkọ jésù kristi ọ̀run ìdáláre mo ní yóò ṣí lórúkọ jésù kristi ọ̀run ìwòsàn láṣálẹ̀ yìí mo ní yóò ṣí lórúkọ jésù kristi ọ̀run ìdáǹdè ọ̀run ìgbàlà mo ní yóò ṣí lórúkọ jésù kristi gbogbo ipá àti agbára tá a wá nu orúkọ jésù tí a kò rí tó ń ṣiṣẹ́ ìdíwọ́ àti ìdènà nínú ayé mi àti yín ọlọ́run yóò kọlù wọn lórúkọ jésù kristi mo ní ní àṣálẹ́ yìí lórúkọ olúwa ọlọ́run yóò kọlù wọn lórúkọ jésù kristi ìyanu yóò dẹ̀ ṣẹlẹ̀ ayé wa kò ní wà bákan náà mọ́ ọjọ́ ìdáǹdè lọ́jọ́ òní lórúkọ jésù kristi ẹnìkọ̀ọ̀kan wa a ó rí ìdáǹdè lórúkọ jésù kristi nínú omi ara àti ẹ̀jẹ̀ wa mo ní a ó rí ìdáǹdè lórúkọ jésù kristi nínú ìdí ọjọ́ pípẹ́ a ó rí ìtúsílẹ̀ lórúkọ jésù kristi gbogbo ipá àti agbára tó há wa gádígádí agbára tó ń fi ẹ̀tàn bá wa lò agbára tó ń fi ẹ̀tàn bá wa gbé lórúkọ jésù ni mo gbàdúrà ìdá ọlọ́run yóò jẹun lára wọn lórúkọ jésù kristi ìyanu yóò dẹ̀ ṣẹlẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa báyìí ni olúwa wí ẹ àdúrà yìí ní ìgbà mẹ́ta ká tó tẹ̀síwájú olúwa tú àṣírí ẹlẹ́tàn láyìíká mi màkàyà bo ṣínkẹyà bàṣìndà thank you jesus máa ń láì kí ọlọ́run kó darí láti gbàdúrà ẹ gbàdúrà yẹn dáadáa ẹ farabalẹ̀ gbà ní ìgbà mẹ́ta ẹ pe orúkọ jésù kristi ẹlẹ́tàn ènìyàn tó ń bá mi gbé ẹlẹ́tàn ènìyàn nínú ìrìn àjò mi tó ń fi ẹ̀tàn fogun jà mí ọlọ́run tú láṣìírí olúwa fi ṣẹlẹ́yà olúwa sọ ìmọ̀ rẹ̀ di asán ẹ sọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù kristi olúwa mo gbàdúrà gbogbo ẹlẹ́tàn ènìyàn nínú ìrìn àjò mi olúwa tú láṣìírí tó bá ti kọ̀ láti ronúpìwàdà olúwa tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí gbogbo ẹni tó ń fi ẹ̀tàn jà mí lógun lórúkọ jésù gbogbo ẹni tó ń fi ẹ̀tàn yọ mí lẹ́nu gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dá mi dúró lórúkọ jésù olúwa tú láṣìírí olúwa tú láṣìírí ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa tú wọn láṣìírí olúwa tú wọn láṣìírí olúwa tú wọn láṣìírí ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa ẹ gba àdúrà ẹ dáadáa ohun tó burú jù láyé nìkan tan ènìyàn jẹ èṣù ò ní agbára èṣù ò ní ìgbàlà ṣùgbọ́n èṣù ní ẹ̀tàn ohun tó wá sáyé wá ṣe náà ni láti tan ènìyàn jẹ láti pe igbó fún ènìyàn ní ọ̀nà láti parọ́ fún ènìyàn láti tan ọkàn ènìyàn jẹ bọ́n bá dẹ̀ ti tan ènìyàn jẹ èèyàn ó wọnú ìdè bí wọn ò bá rí ènìyàn tàn jẹ ènìyàn ò lè wọnú ìdè ẹ pe orúkọ Jésù à ń lọ ní ìgbà kejì Olúwa ní ká pe orúkọ òun pé gbogbo ẹni tó ń fi ẹ̀tàn jà mí lógun Ọlọ́run tú láṣìírí Olúwa sọ ẹ̀mọ́ rẹ̀ di àsán Olúwa sọ ẹ̀mọ́ rẹ̀ di òfo ẹ di àdúrà orúkọ Jésù Kristi orúkọ Jésù orúkọ Jésù olúwa mo gbàdúrà gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dà mí lókun gbogbo ẹni tó ń fi ẹ̀tàn yọ mí lẹ́nu gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dá mi dúró ọlọ́run tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí mo dúró lórí ọ̀rọ̀ ọlọ́run mo gbàdúrà láṣálẹ́ ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni bó ti nǹkan súnmọ́ mi tó bó ti nǹkan jìnnà tó gbogbo ẹni tó ń fi ẹ̀mí ẹ̀tàn yọ mí lẹ́nu gbogbo ẹni tó ń fi ẹ̀mí ẹ̀tàn gbà mí lógun olúwa tú láṣìírí olúwa tú àṣírí rẹ̀ fún olúwa tú àṣírí wọn fún olúwa tú àṣírí wọn fún ọlọ́run kó bá wa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa mo gbàdúrà fún ọkùnrin àti obìnrin láṣálẹ́ gbogbo ẹni tán ti fi ẹ̀tàn mú wọnú ogun láṣálẹ́ yìí ẹ ó rí ìdáǹdè lórúkọ jésù kristi àrán mi ní àṣálẹ́ yìí láti ṣiṣẹ́ ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa kì í ṣe ọ̀rọ̀ mi ọ̀rọ̀ olúwa ni ó sì gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ mo pa á ní àṣẹ ní orúkọ olúwa gbogbo ẹni tó wà nínú ìdè ẹ gba ìtúsílẹ̀ lórúkọ jésù kristi ó ní ó ń rán ọ̀rọ̀ rẹ̀ jáde lójú ẹsẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn ó ní ọkùnrin ní wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn ojú kò sì tì wọ́n mo gbàdúrà ní orúkọ olúwa ẹni tó dá mi lójú gbogbo ẹni tó wà nínú ìdè gbogbo ẹni tó wà nínú ìṣòro nípa ẹ̀tàn lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi ògo ni fún orúkọ Olúwa à ń lọ ní ìgbà kẹta tó lọ ibi iṣẹ́ tí a rán mi ní àṣálẹ́ yìí ẹ pe orúkọ Jésù Kristi ẹ̀yin ọmọ Ọlọ́run Jésù Olúwa wípé ara alé ẹni òun ṣáà ni ọ̀tá ẹni ẹ pe orúkọ Olúwa ẹni tó ń fi ẹ̀tàn jà mí lógun gbogbo ẹni tó ń fi ẹ̀tàn mú mi wọnú ìdè gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dá mi dúró ọlọ́run jẹ́ kí iná ó dáhùn lára ẹ̀ ọlọ́run tú láṣìírí ẹ sọ́ di àdúrà orúkọ jésù kristi ìwọ ẹlẹ́dàá ayé àtọ̀run mo gbàdúrà láṣálẹ̀ gbogbo ẹni tó ń fi ẹ̀tàn yọ ìdílé ìrẹ́nu gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dá wa dúró gbogbo ẹni tó ń fi ẹ̀tàn dà wá lógún olúwa tú láṣìírí arúgbó ọjọ́ tú láṣìírí ọba àwọn ọba tú láṣìírí olúwa àwọn olúwa tú láṣìírí ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa ọlọ́run kó dá àwọn àdúrà yẹn lórúkọ jésù kristi a ó rí ìdáǹdè a ó rí ìtúsílẹ̀ mo ní a ó rí ìdáǹdè a ó rí ìtúsílẹ̀ mo ní a ó rí ìdáǹdè a ó dẹ̀ rí ìtúsílẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi a fẹ́ lọ béèrè fún agbára ká tó lọ bí iṣẹ́ àṣálẹ́ yìí ẹ̀yin tẹ́ bá ní bíbélì yín ẹ ṣí sí psalm one oh five and verse twenty-four psalm one oh five verse twenty-four bíbélì wípé ó sì mú àwọn ènìyàn rẹ̀ bí sí púpọ̀ púpọ̀ ó sì mú wọn lágbára ju àwọn ọ̀tá wọn lọ ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ ní okun àtagbára nípa tara àti nípa tẹ̀mí ó mú kán bí sí ó mú kán pọ̀ sí ó sì mú kí wọ́n lágbára ju àwọn ọ̀tá wọn lọ tá a bá wo Ephesians six mo láìkí ibẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ní bíbélì torí ó jẹ́ kíyàn mọ bí wọ́n ti ń gbàdúrà ìwé Éfésù orí kẹfà tẹ bá kà láti ẹsẹ̀ kẹwàá ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú olúwa nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àbí ẹran ara la bá ja ìjàkadì kò sí àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn alágbára bí kòkan ayé àwọn ìlú burú ayé yìí so kí ènìyàn tó lè tẹ̀síwájú ènìyàn gbọ́dọ̀ mọ bí wọ́n ti ń jà mò ń sọ nípa ìjà ìgbàgbọ́ àdúrà gbígbà Jésù Olúwa tó wá sáré tó wá ṣiṣẹ́ ìràpadà kì í ṣe ojú lásán ló fi gba èkùrọ́ lọ́wọ́ ogun ọyẹ́ lọ́wọ́ ogun òkùnkùn gẹ́gẹ́ bá a ti mọ̀ pé wọ́n pa ni ṣùgbọ́n ìlérí Ọlọ́run ni fún láti kú láti lè ra ènìyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run èmi àti yín ènìyàn ò ní gba ẹ̀mí wa lórúkọ Jésù Kristi a kò rán wa láti wá kú à rán wa láti wá ṣe rere ohun tí Jésù wáyé wá ṣe nìyẹn ó sì wí gbogbo agbára láyé àti lọ́run láti fi fún mi ètò wà nínú mi ètò ń gbénu yín náà gbogbo ẹni tó bá ti fi ayé rẹ̀ fún Ọlọ́run fún agbára sí i. ó ní ó mú kí àwọn ọmọ rẹ̀ ní agbára ju ọ̀tá lọ ẹ pe orúkọ jésù olúwa wọ̀ mí ní agbára ó ní wọn ó bá wa jà ṣùgbọ́n wọn kì yóò borí ọ̀rọ̀ ọlọ́run nìyẹn agbára tí òkùnkùn ò lè borí mo fẹ́ sọ yìí fún yín ẹ̀yin ọmọ ọlọ́run láti mú ọkàn wa le nínú ogun la ó ti débi ògo ẹ gbọ́dọ̀ gba inú ogun kọjá ó ṣeé ṣe máa wò mí pé ó ṣe jẹ́ pé gbogbo ìgbà la máa ń gbàdúrà kógun ṣẹ jẹ́ pé gbogbo gbàlá máa ń gbàdúrà nípa ọ̀tá bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ẹni tó bá ti ní ògo yóò ní ọ̀tá ẹni tó bá ti ní ọjọ́ iwájú yóò ní ogun bí ògo bá ti tóbi tó bẹ́ẹ̀ ni ogun ti pọ̀ tó Jésù Olúwa sọ nínú ìwúrà Ìsáyà forty three ó nígbà tẹ́yin bá gba inú náà kọjá èmi wà pẹ̀lú yín nígbà tẹ́ bá gba inú omi kọjá so inú ogun lèyàn ó gbà débi ògo inú ogun lèyàn ó gbà débi àṣeyọrí inú ogun lèyàn ó gbà débi ọrọ̀ bó ṣe gbọ́dọ̀ rí ni a gbọ́dọ̀ máa gbàdúà láì sinmi àti láì sàárẹ̀ ṣe ti ṣe tá àti gbàdúà ẹ pé orúkọ Jésù Kristi Olúwa wọ̀ mí ní agbára tó ń gbé ogun má ti borí wa ní pàtàkì ogun ò dẹ̀ ní borí wa lórúkọ Jésù Kristi ogun ò borí Jésù mo ní ogun ò ní borí wa lórúkọ Jésù Kristi ogun kò ní borí wa lórúkọ Jésù Kristi ẹ ṣàmì àdúà ogun òkùnkùn kò ní borí wa lórúkọ Jésù Kristi ẹ sọ fúnra yín níbi tẹ́ wà ogun ò ní borí mi lórúkọ Jésù Kristi ẹ fọwọ́ gbàyà yín kẹ́ sọ pé ogun ò ní borí mi lórúkọ Jésù Kristi ogun òkùnkùn kò ní borí mi lórúkọ Jésù Kristi ogun ayé kò ní borí mi lórúkọ Jésù Kristi ẹ kú orúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára tí ogun ayé ò lè borí Olúwa wọ̀ mí ní agbára tó máa ń gbé ogun ayé mi ẹ sọ di àdúrà orúkọ Jésù Kristi orúkọ jésù orúkọ jésù kristu olúwa wọ̀ mí ní agbára tó ń gbé ogun ayé mi olúwa wọ̀ mí ní agbára tí ogun òkùnkùn ò lè borí bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára tí ayé ò lè ta lọ́fà bàbá fún mi ní agbára tí ogun ayé ò lè dádúró bàbá fún mi ní agbára tí ogun ayé ò lè borí bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára baba fún mi ní agbára bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára bàbá fún mi ní agbára ẹ béèrè fún agbára ẹ̀yin ọmọ ọlọ́run ẹ béèrè fún agbára agbára ọlọ́run nìkan ló lè kó ènìyàn yọ nínú ayé òṣì nínú ayé ìkà agbára tí ayé ò lè dá dúró agbára tí ogun kì í borí agbára tí kì í bá ogun lọ agbára ọlọ́run kún inú mi olúwa kún mi fún agbára olúwa kún mi fún agbára olúwa kún mi fún agbára olúwa kún mi fún agbára olúwa kún mi fún agbára agbára tó ń gbé ogun mi olúwa kún mi fún agbára agbára tó ṣẹ́gun ikú olúwa kún mi fún agbára agbára tó yíbi lé oníbi lónìí olúwa kún mi fún agbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ olúwa kún mi fún agbára agbára tó gbé ogun ojú oorun mi agbára tó sọ ìmọ̀ ọ̀tá di asán agbára tó sọ ìmọ̀ ọ̀tá òfò ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa mo rò pé ń gbàdúrà ẹ̀yin ọmọ ọlọ́run agbára tó ń tú àṣírí èṣù àti ẹ̀ṣẹ̀ hmm, mi ò tí ì sọ èyí rí mo rìnrìn àjò kan láìpẹ́ yìí ó kù díẹ̀ kí n máa bọ̀ olúwa ní lọ bá mi pàdé lórí òkè wọ́n fẹ́ dá ọ dúró ọpẹ́lọpẹ́ ọlọ́run so nǹkan tí ẹ̀mí ọlọ́run ń ṣe nìyẹn àti agbára rẹ̀ onígbà tí ọ̀tá bá wá bí rúrú omi ẹ̀mí ọlọ́run yóò ṣe kíni yóò gbé ọ̀pá gun sókè mo dẹ̀ ṣe tó ní kí n lọ tó ní kí n lọ ṣe mo rántí ọjọ́ Tuesday báyìí mo jọ ìní tí mo wà a lè gbàdúrà yẹn olúwa má gbà kí ayé kó dá mi dúró kí èèyàn lè fi mọ̀ pé àdúrà gbà ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tá à ń dojúkọ tá a kàn rí ọlọ́run kàn fẹ́ fi yé wa pé wọ́n ṣe nǹkan yẹn lóòótọ́ ṣùgbọ́n kò nípa lórí ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti rí yẹn kéré a máa bẹ̀rù àdúrà ti gbà á ẹ kàn gbọ́dọ̀ mọ̀ tíyẹn bá máa bí máa ṣàlóyún èèyàn kàn rí ìdojúkọ yàrá ìtàn kékeré ṣùgbọ́n Ọlọ́run yóò mú yín kọjá ká ní pé èèyàn ò bá gbọ́rọ̀ níbi tí wàhálà máa ti wà nìyẹn ń bá Ọlọ́run pàdé mo dẹ̀ ṣe tó ní kí n ṣe Olúwa má gbà kí ayé kó dá mi dúró gbogbo tán ti bá afẹ́fẹ́ sọ hmm, gbogbo tán ti bá ilẹ̀ sọ láti dá mi dúró láti dá mi gúnlẹ̀ Olúwa dáná sun jẹ́ kí ibi kó yí lórí oníbi a dẹ̀ mi kọjá mo gbàdúrà fún ènìyàn kan láṣálẹ̀ mo dẹ̀ gbàdúrà fún ara mi pẹ̀lú agbára tó wà ní orúkọ Jésù Kristi ẹni tó pè mí tó dá mi lójú ogun ayé kò ní dá yín dúró lórúkọ Jésù Kristi ẹ ṣàmì àdúrà mo ní ogun ayé kò ní dá yín gúnlẹ̀ lórúkọ Jésù Kristi iná ayé kò ní jó yín lórúkọ Jésù Kristi ìjì ayé kò ní jà yín lórúkọ Jésù Kristi ayé ò ní sọ yín lórí burúkú lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni wọn ò ní sọ yín di ìdàkudà ẹ pe orúkọ jésù kristi ẹ pe orúkọ jésù ó ní a fún wa ní orúkọ kan ètò ju gbogbo orúkọ lọ ó ju orúkọ wòlíì lọ ó ju orúkọ oṣó lọ ó ju orúkọ àjẹ́ lọ ó ju oníbọ̀dì lọ ó ju ẹlẹ́tàn lọ èyí ṣe orúkọ jésù kristi ẹ lo orúkọ yẹn pé orúkọ jésù wọ̀ mí ní agbára agbára tí ogun òfin ní borí mi agbára tí òkùnkùn ìdílé tí ó fi ṣe àṣetì lórí ọ̀rọ̀ mi olúwa gbé wọ̀ mí ẹ sọ́ di àdúrà orúkọ jésù kristu olúwa wọ̀ mí ní agbára tí ogun ìdílé ogun òkun ó fi ṣe àṣetì lórí mi àti ìdílé mi olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwàgbéwọ̀mí agbára tí ogun ìdílé agbára tí ogun òkùnkùn tí ó fi ṣe àṣetì lórí ọ̀rọ̀ mi àti àṣedànù lórúkọ jésù olúwàgbéwọ̀mí ẹ bèrè fún agbára o ènìyàn bá fẹ́ ṣe rénú ayé yìí ó nílò agbára ọlọ́run ó gbọ́dọ̀ máa gbóhùn ọlọ́run ó gbọ́dọ̀ gba ìdarí ọlọ́run ará ilé ẹni ṣáà ní ẹni ẹ pe orúkọ jésù agbára tí ó máa fọ̀nà mi agbára tí ó máa tú àṣírí ọ̀tá agbára tí ó máa sọ ìmọ̀ ọ̀tá di àsán agbára tí ó máa sọ ìmọ̀ ọ̀tá di òfò olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa agbára mi kò tó bàbá gbàgbára wọ̀ mí èyí tó tó kọ ojú ìjà sexual attention bàbá gbé mi wọ̀ o olúwa gbé mi wọnú agbára rẹ lọ ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀gbọ́n tó olúwa wí bí agbára ọlọ́run bá ṣe pọ̀ nínú ayé ènìyàn bẹ́ẹ̀ ni ìrìn àjò rẹ̀ ó ṣe yá ọ̀pọ̀lọpọ̀ wa kàn drive ẹ̀rí pé tìmọ̀ tí gíà yẹn bá ṣe high bẹ́ẹ̀ náà ni ká ṣe máa sáré bó ṣe rí náà nìyẹn so a gbọ́dọ̀ máa béèrè fún agbára ó ní ẹ béèrè títí ayọ̀ yín yóò fi kún ọ̀pọ̀lọpọ̀ wa tó ń béèrè owó owó kọ́ lẹ nídìí nísìn agbára lẹ nílò bẹ́ẹ̀ bá ní owó bẹ́ẹ̀ ò ní agbára ẹni yẹn ò ní rẹ̀mí lo owó yìí ṣùgbọ́n béèyàn bá di alágbára owó máa dé èèyàn rẹ̀mí lò ẹ pe orúkọ Jésù Ọlọ́run yóò ṣe èmi àti yín ní ìlàṣálẹ̀ àṣálẹ̀ ìtúsílẹ̀ ní àṣálẹ̀ yìí bẹ́ẹ̀ ni olúwa wí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbóhùn mi ẹ múra sí àdúrà àti ìlọ ibi iṣẹ́ tó ló wá mi láṣálẹ́ nu ìdarí ni èyí tí mo ṣe ń ṣe yìí ẹ pe orúkọ olúwa ẹ gbàdúrà tọkàntọkàn ọlọ́run wọ̀ mí ní agbára tí ogun òkùnkùn ò lè borí ọlọ́run wọ̀ mí ní agbára tí ayé ò lè bá tiẹ̀ jẹ́ <laughs> ọlọ́run wọ̀ mí ní agbára tí ayé ò lè tún dá ọlọ́run wọ̀ mí ní agbára táyé ò lè dágúnlẹ̀ ọlọ́run wọ̀ mí ní agbára táyé ò lè dá dúró ẹ sọ di àdúrà orúkọ jésù kristi olúwa wọ̀ mí ní agbára tí ogun ayé òfin ní borí mi olúwa wọ̀ mí ní agbára tó gun òkùnkùn òfin ní borí mi olúwa wọ̀ mí ní agbára tí ayé òfin ní rí mi mú <laughs> olúwa wọ̀ mí ní agbára táyé òfin ní ṣẹ́gun mi olúwa wọ̀ mí ní agbára tí ọ̀nà mi òfin ní dàrú olúwa wọ̀ mí ní agbára tí ayọ̀ mi òfin ní bàjẹ́ olúwa wọ̀ mí ní agbára tí wọn ò fi ní rí ẹ̀mí mi gbà olúwa wọ̀ mí ní agbára tí èdè ayé ò fi ní tì mí olúwa wọ̀ mí ní agbára tásàsí ayé ò fi ní ràn mí wọ̀ mí ní agbára wọ iṣẹ́ mi ní agbára wọ ìrìn mi ní agbára kún mi fún agbára ẹ béèrè fún agbára ẹ̀yin ọlọ́run ẹ béèrè fún agbára ẹ béèrè fún agbára àdúrà yìí wà fún yín ẹ béèrè fún agbára agbára tó ń tú yín sílẹ̀ agbára tó ń yọ nínú ewu agbára tó ń sún ni síwájú agbára tó ń borí ẹni tókè agbára tó ń ranni lọ́wọ́ wọ̀ mí ní agbára agbára tó máa ń yíbi lé oníbi lórí agbára tó ń fẹbọ fún ẹlẹ́bọ olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa dira agbára fún mi olúwa dira agbára fún mi agbára tí ayé ò lè alẹ́kún agbára tí ayé ò lè ta lọ́fà agbára tí náà ayé ò lè tọ́ olúwa wọ̀ mí ní agbára rẹ olúwa kún mi fún agbára rẹ olúwa kún mi fún agbára rẹ olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá àmín mo gbàdúrà lórúkọ olúwa ìrìn àjò yín sínú ògo kò ní falẹ̀ lórúkọ jésù kristi àmín gbogbo agbára tó nẹmí àti yín ò ní wọnú ògo lọ ọlọ́run yóò ṣẹ́gun wọn lórúkọ jésù kristi ẹ gbàdúrà ẹ béèrè fún agbára ohun tí mo sọ yẹn dì í mú ní tó lu awí nìyẹn bí agbára bá ti pọ̀ sí nínú ayé ènìyàn bẹ́ẹ̀ ni, àjò ayé èèyàn ó ṣe yá bẹ́ẹ̀ àti yín bá rí agbára gbà ìrìn àjò yẹn á yá kíákíá ọ̀tá ló ń fi ìrìn àjò ènìyàn falẹ̀ ìkà ló ń fi ìrìn àjò ènìyàn falẹ̀ ará alé ẹni òun sì ni ọ̀tá ẹni Jésù Olúwa ló sọ bẹ́ẹ̀ ẹni tó súnmọ́ ni ló ń ṣe ni ẹni tó mọ ni ló ń ṣe ni Yorùbá wípé inú ilé ni ọ̀tá wà ẹ̀yìnkùlé ni a ṣe ní gbé mo gbàdúrà bí ikọ̀ àti rí ìrìjú olúwa láṣálẹ̀ yìí mo gbé ìdà ẹ̀mí mímọ́ sókè gbogbo agbára tó ń bá yín gbélé gbogbo ẹni tó ń bá yín rìn tó tún fogún jà yín wọ́n bá ti kọ̀ láti ronúpìwàdà ìdà ọlọ́run yóò bà wọ́n lórúkọ jésù kristi ẹ̀pin orúkọ jésù ọlọ́run wò mí ní agbára agbára tí ojú òfin ní tì mí bọ́n bá lé ènìyàn títí wọn rí mú wọ́n lè sà wọ́n lè ní kó ṣìwà o wọ́n lè ní kó ṣìṣe wọ́n lè ní kó ṣe tí ò yẹ kó ṣe ẹ ẹ porúkọ Jésù agbára tí ibi òfin ní bá mi gbẹlí pé ńgbà tí ènìyàn bá sùn ọ̀tá rẹ̀ á wá kò sẹ́ni tí wọn ò sáré ibi nítorí tiẹ̀ ohun tó ṣe pàtàkì ni pé kí ibi wọn máa ràn yàn ẹ mọ ó ẹ mọ ó àwọn kan ò sùn nítorí tiyín ẹ gbọ́ tí bẹ́ẹ̀lì sọ nítorí Pọ́ọ̀lù <laughs> ó ní àwọn kan dẹ̀ wọnú àwẹ̀ àti àdúrà lọ ẹ kíkà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀lì nínú iṣẹ́ àwọn àpọ́sítọ́lì wọ́n wọnú àwẹ̀ àti àdúrà nítorí Paul àpọ́sítọ́lì wọ́n náà wọn ò ní jẹ àwọn ò ní mu àfi táwọn bá tó pa <laughs> ó ṣeé ṣe kárẹ̀ tó ṣe bẹ́ẹ̀ nítorí mi àti wọ́n á ní ṣòwò nìkan wọ́n á wo ọjọ́ ọ̀la a nílò agbára ìgbà tí ìwà tó lọ wọnú ẹgbẹ́ ayé ààwẹ̀ àti àdúrà àti ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ló lè gbé ènìyàn lékè ẹ pe orúkọ jésù ọlọ́run wọ̀ mí ní agbára tí ilẹ̀ òfin ní yọ̀ mí ọlọ́run wọ̀ mí ní agbára tí ibi òfin ní bá mi bẹ́ẹ̀ tí ń gbàdúrà yẹn máa gbà fún ìdílé yín o aya kó gbà fún ọkọ kọkọ kó gbà fún aya ayé ò ní tipa ọkọ mú yín ayé ò ní tipa aya mú yín ayé ò ní tipa ọmọ mú yín ẹ ẹ gbà fún ìdílé yín ẹ gbà nípa tara ẹ gbà nípa tẹ̀mí ẹ pe orúkọ Jésù ní ìgbà kẹta Ọlọ́run wọ ìdílé mi ní agbára tí ọ̀tá ò lè fogun jà agbára tó ń sọ agbára ọ̀tá di òkú Olúwa gbé wọ̀ wá ẹ sọ di àdúrà orúkọ Jésù Kristi orúkọ Jésù orúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára agbára tó ń sọ ìmọ̀tá di àṣà agbára tó ń sọ ìmọ̀tá di òkú Olúwa gbé agbára náà wọ̀ mí Olúwa wọ ìdílé mi ní agbára Olúwa wọ iṣẹ́ ìránṣẹ́ mi ní agbára agbára tí ayé ò lè dá dúró agbára tí ayé ò lè dá dúró agbára tí ayé ò lè dá dúró agbára tí ayé ò lè dá dúró agbára tí ogun kì í jà agbára tí ayé ò lè ṣọmú agbára tí kì í gbọfà agbára tó tó tẹ̀síwájú agbára tó tó bú jáde agbára tó tó ṣe ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa a lọ ní ìgbà kẹrin psalm one oh five verse twenty four ó mú kí àwọn ènìyàn rẹ̀ kan pọ̀ sí ó sì mú kí wọ́n lágbára ju àwọn ọ̀tá wọn lọ a gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú iyè tó ṣì ìyẹn túmọ̀ sí pé ọ̀tá náà ní agbára ó ní wọ́n òun òun kan lágbára ju àwọn ọ̀tá wọn lọ ìyẹn sí pé ọ̀tá náà ní àwọn nǹkan tí wọ́n ń lò wọ́n ní àrékérekè wọ́n ní ète ṣe rántí ńgbà tí Mósè dé Egypt àwọn ará wọn Egypt ju ọ̀pá sílẹ̀ <laughs> ọ̀pá di ejò magic Mósè náà ju ọ̀pá tiẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ejò tiẹ̀ dẹ̀ gbé ejò tiwọn mì ẹ̀ ń tọ́rọ̀ Ọlọ́run sọ bí nìyẹn ọ̀tá náà ní ète wọ́n ní agbára òkùnkùn wọ́n ní ìmọ̀ wọ́n ti wá ìmọ̀ ayé pé tá a bá so ilé papọ̀ mélé tá a bá ṣe báyìí tá a lo aṣọ ẹ̀ tá a wo lo àwòrán ẹ̀ tá a lo orúkọ ẹ̀ ó máa rí bákan bákan mo rí ìran kan láìpẹ́ mo rí àwọn òkùnkùn àwọn àgbà àwọn ẹlẹ́yẹ wọ́n ń ṣèpàdé mo dẹ̀ ń wo àwọn ìránṣẹ́ Ọlọ́run láàrin wọn mo mọ ojú àwọn méjì náà ìránṣẹ́ Ọlọ́run kí làwọn iléeṣẹ́ Olúwa ní ẹ àwọn ẹni ìpè tó ti padà nìyẹn ìyẹn túmọ̀ sí pé ọmọ ọlọ́run gbọ́dọ̀ bẹ̀rù òkùnkùn ẹni tá a gbọ́dọ̀ bẹ̀rù jù gan ni àwa tá a pera wa lọ́mọ ọlọ́run bí ọ wòlíì ò bàbá wọn ṣiṣẹ́ yẹn ta ni àjẹ́ níwájú orúkọ jésù kristi bẹ́ẹ̀ ni a ní oṣó níwájú orúkọ jésù kristi àbájọ dáfídì ni olúwa gbà mí bọ́ wọn tá a jọ ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọnú ilé rẹ àwọn ni àwọn náà ń bá wọn ṣe papọ̀ orúkọ jésù kristi olúwa fún mi ní agbára tó ju ti ọ̀tá lọ ejò Mósè ó gbé ejò àwọn lálùpà ìdá mi hmm, agbára nìyẹn ó ní wọn ó bá wa jà wọn kì yóò borí olúwa fún èmi ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ ilé mi ní agbára olúwa wọ àwọn èso mi lágbára tó ń gbé ìmọ̀ ọ̀tá mi tó ń gbé agbára òkùnkùn mi tó ń gbé ìjì ayé mi agbára tó ń jẹ ọ̀tá máyé agbára tó ń jẹ ẹlẹ́tàn máyé agbára tó ń jẹ ìkà máyé agbára tó ń gbé ikú mi ní ìṣẹ́gun olúwa gbé wọ̀ mí ó yẹ́yẹ́ sọ́jà àdúrà orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù kristi olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára olúwa wọ̀ mí ní agbára agbára tó ń gbé ìdíwọ́ ayé mi agbára tó ń gbé ìdènà ayé mi agbára tó ń gbé òkùnkùn mi olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí olúwàgbéwọ̀mí ẹ gbàdúrà agbára tó ń gbé iṣẹ́ ọ̀tá mi agbára tó ń gbé àrán sí mi agbára tó ń gbé ìjì mi agbára tó ń gbé ọ̀fọ̀ mi olúwa wọ̀ mí ní agbára agbára tí ipá yóò fi ní ká mi agbára tí ìpòkùnkùn òfin ní ká mi agbára tí ọ̀tá ò fi ṣe àṣetì àti àṣedànù agbára tó ń gbé ogun ayé mi olúwa gbé wọ̀ mí olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa mo rán àṣẹ ìtúsílẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ olúwa ni mo pa ní àṣẹ ẹni tó rán mi níṣẹ́ olúwa sì dá mi lójú nínú ẹni tí mo dúró tí kì í dá ni tí èmi náà ò dá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìdí ayé ẹ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi bí òjò bá rọ̀ èèyàn ò rí ipa rẹ̀ ara ó tu ohun gbogbo gbogbo ẹni tí ara ní gbogbo ẹni tí iná ayé ń jó lórúkọ Olúwa ni mo dúró mo sọ tẹ́lẹ̀ ẹ gba ìtura lórúkọ Jésù Kristi ẹ̀yin ẹ máa ṣàmì níbi tẹ́ ẹ wà Ọlọ́run ń bẹ pẹ̀lú yín ọlọ́run dẹ̀ ń bẹ ní àárín wa ó ní ọlọ́run ń bẹ ní àárín wa bí akọni ẹlẹ́rù ẹni tó rán wa níṣẹ́ ń bẹ pẹ̀lú wa mo rán ọ̀rọ̀ ọlọ́run jáde á rán mi fún ìtúsílẹ̀ ní àṣálẹ̀ yìí gbogbo ẹni tó fẹ́ ìtúsílẹ̀ nínú ìdè òkùnkùn nínú ìdè ẹ̀ṣẹ̀ nínú ìdè ikú nínú ìdè ìpọ́njú ẹ gbà á lórúkọ Jésù Kristi gbogbo ibi tá a so ìṣẹ̀dá yín mọ́ gbogbo ibi tá a kan ògo yín mọ́ gbogbo ibi tá a kọ orúkọ yín sí thank you lord gbogbo ibi tá a fi àwòrán yín sí lórúkọ jésù kristi ẹ̀jẹ̀ jésù kó gbàájẹ́ lórúkọ jésù kristi ẹ gba ìtúsílẹ̀ lórúkọ jésù kristi ẹ gba àdúrà ká tó tẹ̀síwájú mahawuri kába ṣẹ́ǹdì yaba ṣẹ́ǹdà ilé káyàbọ̀ ṣìnìyí káyàbà ṣẹ́ǹdì yaba ṣẹ́ǹdà bàkú yìí bẹ ṣìnìyí yaba káàmà ṣẹ́ǹdì yìí bá ṣìnìyí yaba ẹ pe orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ibi tá a kọ orúkọ mi sí nínú ìmùlẹ̀ òkùnkùn nínú ìmùlẹ̀ àgbà agbára tó wà ní ẹ̀jẹ̀ jésù pààrẹ̀ gbogbo ọ̀rọ̀ òdì tá a ti kọ mọ́ orúkọ mi lórúkọ jésù agbára tó wà ní ẹ̀jẹ̀ jésù pààrẹ̀ sọ́dí àdúrà orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù kristi mo gbàdúrà láṣálẹ́ gbogbo ibi tá a ti kọ orúkọ mi sí nínú ìmùlẹ̀ àwọn àjẹ́ nínú ìmùlẹ̀ àwọn òkùnkùn agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù lọ parẹ́ agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù parẹ́ lórúkọ Jésù agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi parẹ́ lórúkọ Jésù Kristi agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù parẹ́ lórúkọ Jésù gbogbo ibi tá a kọ orúkọ mi sí nínú ìmùlẹ̀ àwọn àgbà gbogbo ibi tá forúkọ mi sí nínú pẹpẹ nínú igbá ayé lórúkọ Jésù agbọ́ ọlọ́run bà á jẹ́ ẹ̀jẹ̀ jésù pààrẹ̀ olúwa kó fún mi ní ìtúsílẹ̀ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá olúwa ní máa tẹnu mọ́ ìtúsílẹ̀ láṣálẹ̀ ẹ ṣàmì àdúrà lórúkọ olúwa èmi àti yín a gba ìtúsílẹ̀ lórúkọ jésù kristi ó ní bí ọmọ bá sọ yín di òmìnira àwa yóò di òmìnira ní tòótọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ni mo pa ní àṣẹ nínú àgọ́ ara wa nínú omi ara wa nínú ẹ̀jẹ̀ wa nínú ilé wa gbogbo ibi tí ayé dè wá mọ́ gbogbo ibi tí ayé dá wa dúró sí ìdè wọn kó já lórúkọ Jésù Kristi mo ní ìdè òkùnkùn ìdè ikú lórúkọ Jésù ìdè àṣetì nípa tiwa mo ní kó já lórúkọ Jésù Kristi ká gba ìdáláre ká gba ìtúsílẹ̀ ká gba ìwòsàn mo ní ká gba ìgbàlà ara kó tù wá lórúkọ Jésù Kristi ara kì í ní ẹja nínú igbó lórúkọ Jésù ni mo pa ní àṣẹ a ò tún mọ ìnira mọ́ lórúkọ Jésù Kristi ìtura ni tiwa lórúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa àdúrà yẹn kú ẹyọ kan ó ṣeé ṣe ká kọjá àkókò wa láṣálẹ́ yìí Olúwa ní ká sọ fún òun Ọlọ́run wọ̀ wá ní agbára mú mi ní agbára ju ọ̀tá lọ ẹ mú ọkàn yín lé ẹ̀yin ọmọ bí ogun bá ń lé yín dávidi ní nínú psalm twenty seven ẹ̀ka tá a bá parí ó ní bí ogun bá dé sí mi nínú èyí ni ọkàn mi yóò lé àpẹẹrẹ ni wípé ìdánilójú ni wípé ẹ̀ ń lọ bí ògo ọmọ skul bá ti rẹ́dí àti ṣẹ̀sám kí ló máa tẹ̀lé exam yẹn promotion ni ṣùgbọ́n tọmọ skul yẹn ò bá prepare for yẹn ó ṣeé ṣe kó repeat class bó ṣe rí inú ẹ̀mí náà nìyí bí a bá ti múra sí àdúrà gbígbà tá a múra sí àwẹ̀ gbígbà tá a múra sí ọ̀rọ̀ ọlọ́run tí ọ̀nà wa wu ọlọ́run bí ogun ń lé wa a ó máa tẹ̀síwájú ogun ló lé Joseph débi àṣeyọrí ogun ló lé Dávidi débi àṣeyọrí mo gbàdúrà lórúkọ olúwa fún gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí àtàwọn tá à ń gbàdúrà bí náà ogun ayé wa yóò lé wa débi òkó lórúkọ Jésù Kristi mo ní ogun ayé wa àwọn ọ̀tá wa wọ́n lé wa débi àṣeyọrí lórúkọ Jésù Kristi wọn ò lé wa débi gíga lórúkọ jésù kristi wọn ò lé wa níbi débi tí àwọn olóore ó ti rí wa lórúkọ jésù kristi wọn ò lé wa débi tí àwọn aláàánú ó ti rí wa lórúkọ jésù kristi ògo ni fún orúkọ olúwa ọmọkùnrin kan wò mí láṣálẹ́ yìí màá kó pa ṣéǹdà ẹ àbá ṣéǹdà ni ẹni ò tí ì máa rí ó ṣe àmì àdúrà ẹ ọmọkùnrin kan wò mí láṣálẹ́ gbogbo ire tí wọn ti gbà lọ́wọ́ ẹ ẹnáwó yín síwájú Ọlọ́run kó kó lé lórúkọ jésù kristi ire tán ti jí lọ lójú oorun àti lójú àlá àṣeyọrí tó bọ́lẹ̀ lọ́wọ́ ẹ lórúkọ olúwa ni mo gbàdúrà bá a ti fi hàn mí mo ní kó o rí gbà lórúkọ jésù kristi kí oṣù yìí tó parí ó yin ọlọ́run lógo lórúkọ jésù ó dúpẹ́ pé lọ́jọ́ tó darapọ̀ mọ́ ìpàdé olúwa dá mi lójú ètò ń ṣe tuesday àkọ́nú oṣù kẹta ọlọ́run dá ọ lóhùn bẹ́ẹ̀ ló máa rí lórúkọ jésù kristi láti òní lọ àṣeyọrí kò ní sọnù lọ́wọ́ ẹ mọ́ lórúkọ jésù kristi ohun rere kò ní dòkú lọ́wọ́ ẹ mọ́ lórúkọ Jésù Kristi ohun rere kò ní sọnù lọ́wọ́ ẹ mọ́ lórúkọ Jésù Kristi Ọlọ́run kó ró ọwọ́ rẹ ní agbára Ọlọ́run kó ró ọwọ́ rẹ ní agbára mo ní Ọlọ́run kó ró ọwọ́ rẹ lágbára ọwọ́ rẹ yóò gba ire mú yóò gba àṣeyọrí mú Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ Olúwa ẹ béèrè fún agbára lẹ́ẹ̀kan sí ká tó lọ gba àwọn àdúrà tó kù Olúwa wọ̀ mí ní agbára Olúwa wọ̀ àwọn ọmọ mi ní agbára ẹ gbàdúrà fún àwọn ọmọ yín olúwa wọ ìyàwó mi ní agbára olúwa wọ ọkọ mi ní agbára olúwa wọ iṣẹ́ ìránṣẹ́ mi ní agbára tí ogun ayé ò lè borí agbára tó máa ń gbé ogun mi agbára tó máa ń tó tíyàn fi ṣe àṣeyọrí agbára téèyàn fi ṣe rere agbára tí ara kì í ní agbára tí ìbànújẹ́ ò lè ṣẹlẹ̀ sí olúwa gbé wọ̀mí ẹ sọ́ di àdúrà orúkọ jésù kristu orúkọ jésù orúkọ jésù kristu olúwa fún mi ní agbára olúwa wọ̀ mí ní agbára tí màá fi débi àṣeyọrí agbára tó gun jíjà mi ó fi dópin agbára tí màá fi ṣẹ́gun àwọn ìka ìdílé agbára tí màá fi ṣẹ́gun àwọn ìka ènìyàn agbára tí màá fi ṣẹ́gun àwọn abínú ẹni agbára tí màá fi ṣẹ́gun àwọn ẹlẹ́tàn agbára tí ọ̀tá ó fi ṣubú níwájú mi agbára tí màá fi rí ẹ̀sìn àwọn ọ̀tá mi agbára tí màá fi rí ìfẹ́ inú mi lórí àwọn ọ̀tá mi lórúkọ Jésù olúwa gbé wọ̀ mí <laughs> olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa ṣe bẹ́ẹ̀. Thank you, Lord. Jésù Kristì, Olúwa wá. Báyìí ni Olúwa wí, Olúwa náà yóò jà fún àwọn ọmọ òun. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristì. Èmi àti yín Ọlọ́run yóò jà fún wa lórúkọ Jésù Kristì. Gbogbo àwọn tó fọwọ́sowọ́papọ̀ ìbílẹ̀ wa lórí. Pé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà ó dìgbà táwọn bá tó rí mú ọlọ́run yóò kọlù wọn lórúkọ jésù kristi bí ìṣẹ́yún obìnrin bí ìgbín tá a tẹ̀rẹ́ mo ní ọlọ́run yóò kọlù wọn lórúkọ jésù kristi ogun àwọn tó fọwọ́sowọ́ papọ̀ ibi lórí ilé wa lórí ayọ̀ wa lórí ògo wa mo ní ọlọ́run yóò kọlù wọn lórúkọ jésù kristi ó ní fún orúkọ olúwa jésù olúwa wa àmín lórúkọ jésù kristi afẹ́sáré ṣiṣẹ́ tí ọlọ́run wa láṣálẹ̀ yìí olúwa ní àwọn kan wà láàrin wa ọ̀tá ń ti pa àlàájà wọn lógun ẹ̀yin tí ẹ bá ń lálà tí ò yé yín ẹ gbàdúrà dáadáa ìgbà míì yẹn lè lálà kó má ràn fún lálà á ti gbàgbé kàn ṣáà rí i pé nǹkan ò ṣe bó ṣe yẹ kó ṣe olúwa ní ká gbàdúrà kó ń di ibẹ̀ pa ọ̀nà tí ọ̀tá ń gbà wọnú ayé wa wọnú ilé wa nípa àlá ó pọ̀ ṣùgbọ́n àlá ló fún mi láṣálẹ̀ yìí so ẹ máa sọ fún ọlọ́run ẹ gbàdúrà dáadáa o olúwa gbogbo ogun tó ń ti pa àlá jà mí olúwa dá dúró lónìí ọba tó ya omi lára omi <laughs> ẹ máa wo exodus fourteen ogun farao àtàwọn ọmọ israẹli wọn jọ wà nínú òkun ọba àwọn bá dẹ pín wọn níyà <laughs> àwọn ọmọ israẹli dẹ lọ láì léwu ọ̀tá dẹ ṣègbè sínú omi kò ṣeé ṣe kéènìyàn má sùn ṣe kéèyàn bá sùn àdúrà la nílò ṣẹyìn ò ní sùn èèyàn á sùn ẹ po orúkọ jésù kristi nígbà tí èèyàn bá dẹ̀ sùn ìgbà yẹn ni àlá máa ń wá ẹ porúkọ jésù ogun tó ń ti pa àlá wọnú ayé wọn ń da ìrìn àjò àwọn ènìyàn rú gan nípa àlá lójú oorun wọn ń da àwọn rú rí ẹnìkan tó ń gùn bí ẹṣin èèyàn ni ó wọn dẹ̀ jókòó lé wọn dẹ̀ ń gùn bíbélì náà sọ ó lóun yóò gbà wá nínú ẹsáyà láwọn tó ní ká sùn sílẹ̀ tán ń tẹ orí ènìyàn mọ́lẹ̀ a ó ní agbára ju ọ̀tá lọ lórúkọ jésù kristi ẹ̀dá sáré gbàdúrà yẹn ẹ pe orúkọ Jésù Kristi ẹ jọ ẹ̀yin òbí ẹ gbàdúrà fún ọmọ yín ẹ dá orúkọ wọn níkọ̀ọ̀kan kẹ́ gbà sọ fún Ọlọ́run Olúwa gbogbo ipá àti agbára tó ń ti pa àlàájà mi lógun èmi àti ìdílé mi àti ìdáwọ́lé wa Olúwa fi kú dá wọn dúró Olúwa fi iná dá wọn dúró yẹyẹ sọ di àdúrà orúkọ Jésù Kristi orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run agbàdúrà láṣálẹ́ gbogbo agbára gbogbo ogun tó ń ti ipa àlá jà wá lógun olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró ẹ bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo ogun gbogbo agbára tó ń ti pa àlá àwọn ọmọ wa lógun lónìí olúwa dá wọn dúró ìwọ ọba tó ya omi lára omi olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró gbogbo agbára òru gbogbo ogun tó ń wọnú ilé wa nípa àlá gbogbo ogun òru lórúkọ jésù kristi ẹni mímọ́ israẹli dá wọn dúró olúwa dá wọn dúró ìwọ tó gbé rẹ ga ju orúkọ rẹ lọ iṣẹ́ tá a rán ikọ̀ kì í pa ikọ̀ mo wí lórúkọ olúwa ẹ gba ìdádúró ẹ gba ìdádúró ẹ gba ìdádúró ọba tó dá ogun fáráò dúró lórúkọ jésù gbogbo ogun àlákàlà tó ń ja àwọn èèyàn rẹ lógun lónìí ọlọ́run dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró olúwa dá wọn dúró lórí iṣẹ́ wa olúwa dá wọn dúró nínú ìgbéyàwó wa olúwa dá wọn dúró nínú ayé àwọn ọmọ wa olúwa dá wọn dúró ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa ẹnìkan wà láàrin wa kó gba àdúrà yẹn olúwa ni wọ́n fi àlá fi ń pọn lójú ó dẹ̀ mú ìpọ́njú bá iṣẹ́ ọkùnrin lẹni yẹn tó bá ti to owó jọ fẹ́ fi ṣe rere kò ní mọ bó ṣe máa ná wọ́n á ti pa àlá wọ́n á fi fi wọ́n á fi só ìpọ́njú sínú ayé ẹ̀ hmm, ẹ kú orúkọ Jésù à ń lọ ní ìgbà kejì Olúwa gbogbo ogun tó ń ti pa àlá jà mí àti inú àlá ló ti wọnú àìsàn ẹlòmíì àti inú àlá ló ti wọnú ìdè kò ní yé ohun tí ò dáa ni kéèyàn máa gbàgbé àlá kádẹ̀ tó lọ ibi tí ọlọ́run fún mi pé kí n ní kẹ́ máa kà máa sọ fún yín ó dá mi lójú lónìí ẹ má gbàdúrà a ra àánú gbà àṣálẹ̀ ni ló wá ní kí n fún yín ní sáàmù yìí bẹ ẹ bá lálà tí ò yé yín ẹ̀yin ẹ ṣàdúró lórí ọ̀rọ̀ ọlọ́run náà ni ẹ kà kẹ́ ẹ dúró lórí ẹ̀ ìmọ̀ yẹn á dasán lórúkọ jésù kristi torí pé ohun búburú ni kó gun borí yàn lójú oorun kì í ṣe ohun tó dáa mo gbàdúrà lórúkọ olúwa èmi àti yín ogun ojú oorun ogun ojú àlá kò ní borí wa lórúkọ jésù kristi ẹ pé orúkọ jésù àná ní ìgbà kejì olúwa gbogbo ogun tó ń ti pa àlá ja ìdílé mi gbogbo ogun tó ń ti pa àlá ògbó mi lónìí olúwa dá dúró olúwa fi kú dá dúró olúwa fi iná dá dúró gbogbo ọ̀nà tí òkùnkùn gbà nípa àlá láti jà mí lógun olúwa fòpin sí ó yáyẹ sọ di àdúrà orúkọ jésù kristu orúkọ jésù orúkọ jésù olúwa mo gbàdúrà fún àwọn ènìyàn láṣálẹ́ yìí gbogbo ogun tó ń ti pa àlá wọnú ayé wọn ọlọ́run dá dúró lónìí ìwọ ọba tó dá omi dúró lórúkọ jésù olúwa dá dúró mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ wa ọkùnrin àti obìnrin wọn ọmọdé àti àgbà gbogbo ogun tó ń ti pa àlá jà mí ogun tó ń ti pa àlá wọnú ayé wọn lójú oorun àti ojú àlá wọn ọlọ́run dádúró olúwa fi iná dádúró olúwa fi kú dádúró olúwa fi iná dádúró olúwa fi kú dádúró mo gbàdúrà fún ọkùnrin yìí tí wọ́n ti pa àlá pọn lójú tí wọ́n ń so ìpọ́njú sínú ayé látòní lọ ọlọ́run kó dádúró ọlọ́run kó dádúró ọlọ́run kó dádúró gbogbo ogun tó ń jà mí tó ń ti pa àlá jà mí lógun tó ń ti pa àlá dá mi dúró ó ti pa àlá ní mí lára ó ti pa àlá fi mí sínú ìdè lórúkọ jésù òkun dé bá ọ olúwa fi olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa agbára tọ́ta lò tọ́ta lò lémi lórí agbára tọ́ta lò sọ wọ́n dòkú o bàbá ó yá agbára tọ́ta lò tọ́ta yò lé ní lórí agbára tọ́ta yò sanwó-dòkú o bàbá agbára tọ́ta yò tọ́ta yò lé ní lórí gbogbo agbára tọ́ta yò sanwó-dòkú o bàbá ó yá o agbára tọ́ta yò tọ́ta yò lé ní lórí agbára tọ́ta yò sanwó-dòkú o bàbá sanwó-dòkú o bàbá sọ wọ́n dòkú o bàbá sọ wọ́n dòkú o bàbá sọ wọ́n dòkú o bàbá. ẹ fi orúkọ jésù ẹ sọ fún ọlọ́run gbogbo agbára òkùnkùn tí wọ́n ń lò nípa àlá láti fi fogun já yọ wá olúwa sọ di òkú ó yẹ sọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù orúkọ jésù kristi ẹlẹ́dàá yé àtọrọ àgbàdúrà lónìí gbogbo agbára tí ọ̀tá ń lò láti fi jà wá lógún nípa àlá òru nípa àlá ọ̀sán nípa àlá àárọ̀ olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú ee olúwa sọ di òkú ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa sọ di òkú olúwa sọ di òkú ọlọ́run ń bẹ ní etí ọ̀dọ̀ yín olúwa sọ di òkú ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ ṣí ọkàn yín payá ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo ogun tó ń tipa àlá jà mí gbogbo ogun tó ń tipa àlá fi mí sínú àìsàn gbogbo ogun tó ń tipa àlá da ọ̀nà mi rú gbogbo ogun tó ń tipa àlá fà mí sẹ́yìn gbogbo ogun tó ń tipa àlá jà lólè olúwa sọ di òkú ẹ sọ fún ọlọ́run gbogbo agbára tí òkùnkùn ń lò lórí ilé mi lórí iṣẹ́ mi olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú olúwa sọ di òkú lórí àwọn ọmọ mi olúwa sọ di òkú lórí aya olúwa sọ di òkú lórí ògo mi olúwa sọ di òkú lórí iṣẹ́ tó rán mi olúwa sọ di òkú lórí ìrìn àjò mi olúwa sọ di òkú gbogbo ipá àti agbára ká wá ní orúkọ jésù tí a kò rí tó ń ti pa àlá gbà lórúkọ jésù kristi olúwa sọ wọn di òkú olúwa pàdé wọn pẹ̀lú idà olúwa pàdé wọn pẹ̀lú idà olúwa pàdé wọn pẹ̀lú idà akọ̀wé rẹ̀ pé idà olúwa mú idà olúwa tóbi idà olúwa wúwo idà olúwa tó ń tẹ̀jẹ̀ mo rán jáde lónìí lórúkọ olúwa gbogbo agbára òru gbogbo ìmísí òru gbogbo àlá òru tó fi ń fogun jà wá ẹ fara gbá idà ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá èmi àti yín lórúkọ olúwa a gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi àṣálẹ́ ìtúsílẹ̀ ni gbogbo ibi tá a ti fẹ́ ìtúsílẹ̀ nínú ìdí òkùnkùn mo ní a ti rí gbà lórúkọ Jésù Kristi mo ní gbogbo ibi tá a ti fẹ́ ìtúsílẹ̀ nínú ìdè ènìyàn nínú ìdè òkùnkùn nínú ìdè àìsàn nínú ìdè ìpọ́njú nínú ìdè ìbọ̀dè nínú ìdè ènìyàn mo ní a ti rí gbà lórúkọ Jésù Kristi gbogbo agbára tó ń ṣàkóso ìdílé ó ń darí èmi àti lórúkọ olúwa iná kó run wọ́n dànù ọlọ́run kó jà fún wa mo ní ọlọ́run kó jà fún wa ọlọ́run kó jà fún yín mo ní ọlọ́run kó jà fún wa gbogbo iná tí ọ̀tá dá lórúkọ jésù ọlọ́run kó yí lé wọn lórí gbogbo iná tí ayé dá àkáyà bò ṣéhe àbàṣẹlẹ àwọn tó dá iná nítorí àwọn ọmọ ebérù mẹ́ta àwọn ni iná pa ẹ ẹ pe orúkọ jésù kristi oh thank you lord thank you father ẹ gba àdúrà yẹn yìí wọn lọ gbogbo iná tí ayé dá nítorí tèmi lóṣù yìí àwọn tí wọ́n dá olúwàjọ ń bá iná wọn lọ gbogbo iná ogun iná ìbọ̀dè iná ikú tí ayé dá iná ìsàn iná tán dá nítorí àwọn ọmọ mi iná tán dá nítorí ìrìn àjò mi iná tán dá láti fi pa mí lẹ́kún gbogbo àwọn tán dá iná náà olúwa jẹ́ kí iná wọn kó yí lé wọn lórí ó yẹ sọ di àdúrà orúkọ jésù kristi ẹ bàbá mi àtọlọ́run mi gbogbo iná tí ayé dá nítorí tèmi nítorí àwọn èso mi nítorí ilé mi nítorí ìdáwọ́lé mi gbogbo àwọn tó dá iná náà olúwa jó wọn olúwa yí wọn lórí bíbélì sọ wípé àwọn tó bá já ọgbà tútù àwọn ni ejò yóò gbòdì àwọn tó bá wa òkúta òkúta yóò pa wọn lára àwọn tó bá ní ká lọ sí ìgbèkùn àwọn ni yóò lọ sí ìgbèkùn àwọn tó bá ní ká kó àwọn ni ẹ̀mí wọn yóò sọnù oníwọ yóò fi ẹ̀mí ẹlòmíràn ra ẹ̀mí tèmi padà mo pa á ní àṣẹ bí ikọ̀ àtìríjú rẹ gbogbo ẹni tó dá iná ibi nítorí ìdílé iná àṣìṣe iná ìbọ̀dé iná asán iná àìsàn lórúkọ jésù olúwa yílé wọn lórí ọlọ́run ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa mo gbàdúrà lórúkọ jésù kristi èmi àti yín iná ayé ò ní jó wa lórúkọ jésù kristi ah, ẹ ṣàmì àdúrà mo ní iná ayé ò ní jó wa lórúkọ jésù kristi iná ọmọ kò ní jó wa lórúkọ jésù kristi iná ìbọ̀dè iná ìsàn lórúkọ jésù mo ní kò ní jó wa lórúkọ jésù kristi gbogbo ọwọ́ tó dá iná ibi iná ẹkún iná wàhálà nítorí èmi àti ọwọ́ tó bá ṣe ẹ̀gún sí òun ló máa ń jẹ́ àwọn tó dá iná náà àwọn iná yẹn yóò jó lórúkọ jésù kristi ìjì ayé ò ní jà wá o ìjì ayé ò ní gbọmọ lọ́wọ́ wa ìjì ayé ò ní gba ẹ̀mí wa a ó ju àṣẹgun lọ ọlọ́run tó mú kí àwọn ọmọ rẹ̀ lágbára ju ọ̀tá lọ yóò wọ àwa náà lágbára lórúkọ jésù kristi òkùnkùn ò ní pẹ orí wa bá ògo wa ò ní bàjẹ́ ayọ̀ wa ò ní sọnù yóò dára fún wa ọkàn wa yóò balẹ̀ ẹ gba ìtúsílẹ̀ mo ní kẹ́ ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè àìsàn ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè ikú òjijì ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè ìpọ́njú ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè ìfàsẹ́yìn ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè ìdààmú ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè ìbọ̀dì ẹ gba ìtúsílẹ̀ nínú ìdè àìsàn ẹ gba ìtúsílẹ̀ Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa lẹ́yìn àdúrà yìí èmi àti yín a ó gbégbá ọpẹ́ lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin tẹ́ wà online láṣálẹ́ yìí ẹ̀yin tẹ́ ẹ wà lórí fóònù àti ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ń bí ẹnìkọ̀ọ̀kan wa a ó ní ẹ̀rí lórúkọ jésù kristi òní yìí a ó mọ̀ sí rere ọkàn wa yóò dẹ̀ balẹ̀ ojú kò ní tì wá o ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín ká tó máa lọ ẹ béèrè fún àánú ọlọ́run olúwa fi àánú bá mi rin ìrìn àjò oṣù yìí ní àánú ń ṣògo lórí ìdájọ́ òní mi yóò ṣàánú fún ẹni tèmi yóò ṣàánú fún olúwa jẹ́ kí àánú kó dìde fún mi ah! ọmọkùnrin yẹn kó gbàdúrà yẹn o ẹni tí mo sọ pé ohun rere máa ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run fẹ́ ṣí ilẹ̀kùn àánú ẹ gba àdúrà yẹn kan péré àkókò wa ti lọ láṣálẹ̀ olúwa jẹ́ kí àánú kó dìde fún mi níbi tí mo fọkàn sí ah! níbi tí mi ò fọkàn sí níbi gíga olúwa jẹ́ kí àánú kó dìde fún èmi àti ìdílé mi ẹsọ di àdúrà orúkọ jésù kristi ẹlẹ́dàá ayé àtọ̀run gbàdúrà olúwa jẹ́ kí àánú kó dìde fún mi níbi gíga láyé olúwa jẹ́ kí àánú kó dìde fún mi fún iṣẹ́ ìránṣẹ́ yìí olúwa jẹ́ kí àánú kó dìde fún ìpàdé àṣálẹ́ yìí olúwa jẹ́ kí àánú kó dìde fún iṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ kí àánú kó dìde fún mi jẹ́ kí aráyé gbóhùn mi níbi gíga jẹ́ kí aráyé gbóhùn mi níbi gíga ṣàánú fún ìdílé mi gbogbo àwọn tó darapọ̀ láṣálẹ́ mo gbàdúrà fún ibi kò àtìríjú ọlọ́run ẹ lọ rí àánú gbà ẹ̀yin ọkùnrin ẹ lọ rí àdúgbà ẹ̀yin obìnrin ẹ lọ rí àdúgbà ẹ̀yin ọmọdé ẹ rí àdúgbà ìjọ ọlọ́run gbogbo kan rí àdúgbà mo gbàdúrà fún gbogbo ọmọ ọlọ́run ní gbogbo àgbáyé ẹ lọ rí àdúgbà èdè ayé ò ní dì wá ohun tí ó ṣẹlẹ̀ tí ó ba orúkọ ọlọ́run jẹ́ nínú ayé wa kò ní ṣẹlẹ̀ sí wa a ò ní ṣìwàwù a ò ní ṣìṣe lọ́jọ́ tí ebi ń pọ̀nà àánú ọlọ́run yóò kó wa yọ àánú ọlọ́run yóò darapọ̀ mọ́ ilé wa a ò ní jìn sófin ayé ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa thank you lord olúwa ní ká gbàdúrà iná yẹn ìgbín iná tí ayé dá ohun tí mi ò lè ṣe lélẹ́yìí ọlọ́run sọ nǹkan kí n má ṣe mi ò lè ṣe mo mọ̀ pé àkókò ti lọ ṣùgbọ́n a máa ní láti ṣe náà ni a ní ṣìwà orúkọ jésù àdẹ̀ní kánjú kú lórúkọ olúwa tó bá ní ká gbálẹ̀ kan àgbálẹ̀ kan tó bá ní ká tẹ̀síwájú àtẹ̀síwájú ẹ kó orúkọ jésù olúwa ni wọ́n ti dá iná ibi nítorí àwọn kan ẹ sọ fún ọlọ́run gbogbo iná tí ọ̀tá ti dá fún mi nínú ìrìn àjò oṣù yìí fún ìdílé mi nínú ìrìn àjò oṣù yìí fún ìyàwó mi nínú ìrìn àjò oṣù yìí bẹ́ẹ̀ ṣe máa gbà níyàn fún ọmọ mi nínú ìrìn àjò oṣù yìí fún ìdáwọ́lé mi nínú ìrìn àjò oṣù yìí nípa tara nípa tẹ̀mí gbogbo iná tí ayé dá láti fi pa mí lẹ́kún olúwa jẹ́ ó yí lé wọn lórí jẹ́ kí a ṣe ni kó ṣera rẹ̀ sọ di àdúrà orúkọ jésù kristi ọlọ́run mi mo dúró lórí ọ̀rọ̀ rẹ̀ gbogbo iná tí àwọn ènìyàn ibi ti dá nítorí èmi àti ìdílé mi àti ìdáwọ́lé wa gbogbo olúwa yí lé wọn lórí àṣẹ ni kó ṣera rẹ̀ mo dúró nínú orúkọ olúwa mo ní àṣẹ ni kó ṣera rẹ̀ mo dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àṣẹ ni kó ṣera rẹ̀ nítorí pé olúwa dá mi lójú àṣẹ ni kó ṣera rẹ̀ lórí àwọn èso mi àṣẹ ni kó ṣera rẹ̀ lórí ilé mi àṣẹ ni kó ṣera rẹ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ mi àṣẹ ni kó ṣera rẹ̀ ní gbogbo ọ̀nà àti ní ọ̀nà gbogbo àṣẹ ni kó ṣera rẹ̀ iná ayé ò ní jó mi iná ayé ò ní jó mi iná ọmọ ò ní jó mi iná ayé ò ní jó mi ẹ̀yin òbí ẹ gbàdúrà iná ayé ò ní jó mi iná ọmọ ò ní jó mi iná èdè ò ní jó mi iná àṣàṣì ayé ò ní jó mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wa nítorí pé iná ọlọ́run ń bẹ nínú wa èèwọ̀ ni iná kì í jó iná mo pa á ní àṣẹ lórúkọ olúwa iná ayé kò ní jó èmi àti yín lórúkọ jésù kristi iná ọmọ kò ní jó wa lórúkọ jésù kristi gbà á ní ìgbàkejì ẹ̀yọ́ ọmọ ọlọ́run gbogbo iná tí ayé ti dá nítorí èmi àti ìdílé mi lóṣù yìí olúwa yí lé wọn lórí hmm, olúwa yí lé wọn lórí gbogbo nǹkan tí kó jọ bí iná bí ogun láti fi ni mí lára láti fi bà ayọ̀ mi jẹ́ láti fi dá mi dúró olúwa jó dà lé wọn lórí ẹsọ di àdúrà orúkọ jésù kristi orúkọ jésù kristi orúkọ jésù kristi olúwa mo gbàdúrà gbogbo iná tí ayé ti dá nítorí ìdílé yìí olúwa jó dà lé wọn lórí gbogbo àwọn tó kó iná ibi jọ iná wàhálà iná ẹkún iná ọ̀fọ̀ nítorí tiwa olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa yí lé wọn lórí olúwa ṣe bẹ́ẹ̀ jésù kristi olúwa wá ká tó lọ gbà á ní ìgbà kẹta ṣàmì àdúrà yìí bá ti ń gbàdúrà yẹn mo rí ọkùnrin kan ó kó bàtà sílẹ̀ ó dàbí ìgbà tán bá fi nǹkan sínú bàtà ẹ̀ mo gbàdúrà lórúkọ olúwa èmi àti yín a ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ lórúkọ jésù kristi ẹ ṣàmì o ayé ò ní gbẹsẹ̀ lọ́wọ́ yín lórúkọ jésù kristi wọn ò ní gbẹsẹ̀ lọ́wọ́ tèmi náà lórúkọ jésù kristi a ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo iná tí òkùnkùn bá dá nítorí èmi àti yín ọlọ́run yóò kó wáyọ lórúkọ jésù kristi a ò ní ṣàgbákò ibi lórúkọ jésù kristi a ò ní ṣìrìn lórúkọ jésù kristi gbogbo kòtò náà máa wà dé wa lórúkọ olúwa àwọn tó wa kòtò àwọn náà máa jìn sí lórúkọ jésù kristi ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ògbó ní fún orúkọ olúwa àdúrà yẹn kọ ẹyẹ kan mo fẹ́ ká gbàdúrà fáwọn tó ń ṣe ọjọ́ òbí nínú oṣù kẹta yìí ìyá gbàdúrà yẹn pé olúwa gbogbo tí ayé dá olúwa má jò mi àwọn tí wọ́n dá iná àwọn ni kíná jó ìkejì ẹ gbàdúrà gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń ṣe ọjọ́bí nínú oṣù yìí àwọn tí pàápàá àwọn tí ọjọ́bí wọn ń bọ̀ pé olúwa jẹ́ kí ààbò rẹ kó dájú lórí wọn bí májì ó ṣẹlẹ̀ sí wọn olúwa ṣàmìyè sí wọn lára olúwa mú dínà yí wọn ká gbogbo ohun tí ọ̀tá bá kó jọ bí iná láti fi fogun jà wọn olúwa jẹ́ kó yílé àwọn ọ̀tá wọn lórí ẹsọ di àdúrà orúkọ Jésù Kristi Ọlọ́run àgbàdúrà ní ìgbà kẹta pé iná ayé ò ní jó wa gbogbo iná tí ọ̀tá kójọ láti ní ìjà wa olúwa jó jílé wọn lórí jẹ́ kí a ṣe ni kó ṣera rẹ̀ mo súre fún àwọn èso mi àti gbogbo àwọn tó máa ṣọjọ́ ọ̀bí lóṣù yìí kò ní dọjọ́ ẹkún ibi ò ní ṣẹlẹ̀ sí wọn mo ní ibi ò ní ṣẹlẹ̀ sí wọn aláìbí ìran bí kò ní ṣẹ mọ́ wọn lára ọlọ́run kó mọ òdìná yí wọn ká ẹ̀jẹ̀ jésù kó yà wọ́n sí mímọ́ ikú ò ní pa wọ́n ọwọ́ ayé ò ní kàn wọ́n ìjì ò ní jà wọ́n wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àlàáfíà wọn ò ní sọnù bẹ́ẹ̀ lórí wọn ò ní gbàbọ̀dé ó ní fún orúkọ olúwa jésù kristi olúwa wa àmín ẹnìkan wà láàrin wa makaya boshi ọkùnrin ni nípa bàtà tí mo sọ yẹn bóyá ó lálàá ni o bóyá àwọn kan ṣẹlẹ̀ nípa bàtà ẹjọ́ tẹ́ni yẹn bá tá a bá rí ẹni bẹ́ẹ̀ láàrin wa ẹ gba àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta olúwa má jẹ́ ń ṣẹ̀rìn má jẹ́ ń tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ pàkúté tí ayé dẹ má jò mú mi tẹ́ni ẹ bá lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí inú whatsapp page wa màá dá wọn lóhùn màá dá wọn lóhùn bẹ́ẹ̀ bá dẹ̀ sẹ́ndì ẹ̀ kò sí problem bọ́ ẹ gbàdúrà yẹn èmi náà dẹ̀ máa gbà fún yín ọlọ́run ti fi nǹkan tí wọ́n bá yẹ ti gbé ìgbésẹ̀ ogun yẹn ò ní borí ogun ò ní borí yín lórúkọ jésù kristi ògo fún orúkọ olúwa orúkọ jésù àmín orúkọ jésù ẹlẹ́dàá ayé àtọ̀run agbé ọ̀gá fún àṣálẹ́ yìí olúwa gba ọpẹ́ wa nítorí pé o jẹ́ olóòdo sí ọ̀rọ̀ rẹ olúwa gba ọpẹ́ wa o ní ibi tí ènìyàn méjì tàbí mẹ́ta bá wà ní orúkọ mi oní níbẹ̀ nìwọ wà o dẹ̀ ṣe bẹ́ẹ̀ láṣálẹ́ yìí ó fi láàárín hàn bí alágbára ẹ̀mí rẹ darí wa ẹ̀mí rẹ dẹ̀ tọ́ wa olúwa gba ọpẹ́ wa àgbé ọ̀gá fún ọ̀nà àrà àtọ̀nà ìyanu tó fi rìn kọjá láṣálẹ̀ yìí olúwa gba ọpẹ́ wa jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run kó dáríjì wá ìwọ tó o mú kí àwọn ọmọ rẹ kí wọ́n lágbára ju ọ̀tá wọn lọ ní gbogbo ọ̀nà àti ní ọ̀nà gbogbo àwa náà ká di alágbára lórúkọ jésù kristi ogun kì í borí ọlọ́run òkùnkùn kì í dẹ̀ borí ìmọ́lẹ̀ lórúkọ jésù kristi ẹnì kọ̀ọ̀kan wa ká di alágbára lórúkọ jésù kristi ìdílé wa ọlọ́run kó wọ̀ ọ́ ní agbára mo pa á ní àṣẹ lórúkọ olúwa èmi àti yín lórí wa ọ̀tá yóò mófo wọn ó dẹ̀ ṣe àṣetì bẹ́ẹ̀ ni wọn ó ṣe àṣedànù gbogbo ẹni tó ń fi ẹ̀tàn jà wá lógun ọlọ́run kó tú wọn láṣìírí gbogbo ẹni tó ń fogun jà wá ọlọ́run kó fogun ẹ̀yìn jà wọ́n gbogbo agbára tí ọ̀tá ń lò lórí ayé wa lórí ilé wa ọlọ́run kó sọ́ di òkú mo gbàdúrà fún ẹ̀yàn ọmọ ọlọ́run àti fúnra mi gbogbo ọ̀nà tó gún gbà wọnú ayé wa nípa àlá ọlọ́run kó fi iná díbẹ̀ pa lórúkọ jésù kristi ìjì ayé kò ní jà yín ìjì ayé ò ní jà èmi náà torí pé ìjì kì í jà kó dominú àgbọn nù èèwọ̀ ni ìjì kì í jà kó gbé odó àṣẹ ọlọ́run ni ìjì kì í jà kó gbé ọlọ èdìdí àṣẹ ni mo pa á ní àṣẹ bí ẹni tá a rán bí ẹni tá a pè olúwa sì dá mi lójú ìjì ayé ò ní gbé wa lórúkọ jésù kristi ìjì ayé ò ní súnmọ́ wa lórúkọ Jésù Kristi gbogbo ọwọ́ tó bá kó ìjì jọ nítorí tiwa ìjì wọn yóò gbé wọn lórúkọ Jésù Kristi ọkàn wa yóò balẹ̀ iná ayé ò ní jó wa bẹ́ẹ̀ lomi ayé ò ní gbé wa lọ iná ọmọ ò ní jó wa àgbàdo àfọgbọ ọmọ tó ń ṣe ọjọ́ bí lọ́sù yìí àbọ̀ Ọlọ́run kò dájú lórí wọn Ọlọ́run kò mọ òjìná yí wọn ká ẹ̀jẹ̀ Jésù kò ṣàmìyè sí wọn lára gbogbo ẹ̀yin ọkùnrin ẹ gba gbogbo ẹ̀yin obìnrin ẹ gba gbogbo ọmọdé àti àgbà ẹ gba ìtúsílẹ̀ kúrò nínú ìdè àìsàn ẹ gba ìtúsílẹ̀ kúrò nínú ìdè òkùnkùn ẹ gba ìtúsílẹ̀ kúrò nínú ìdè ènìyàn ẹ gba ìtúsílẹ̀ kúrò nínú ìdè ìpọ́njú ẹ gba ìtúsílẹ̀ gbogbo ibi tí ayé wa àti ilé wa iṣẹ́ wa ó ti nílò ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ìyanu kò ṣẹlẹ̀ lójú olójú àlá Ọlọ́run kò tọ̀ wá wá ó fọ̀rọ̀ wá ṣe ìyanu àdúrà yìí a ó mọ̀ sí rere lẹ́yìn àdúrà yìí a ó wà dúpẹ́ ọkàn wa yóò balẹ̀ nínú oṣù kẹta yìí a ó yin ọlọ́run lógo ayọ̀ wa yóò kún yóò sì kún àkúnwọ́ sílẹ̀ ìṣẹ́gun wa yóò dájú lórúkọ jésù kristi ọlọ́run yóò dẹ̀ràn wa lọ́wọ́ ojú kò ní tì wá ògo ni fún orúkọ olúwa àgbàdua fún iṣẹ́ ìránṣẹ́ yìí divine assembly ministry ọlọ́run kó mú débi gíga lórúkọ jésù kristi ọlọ́run kó gbé àánú dìde fún iṣẹ́ ìrànṣẹ́ yìí kó gbé ìrànlọ́wọ́ dìde fún iṣẹ́ ìrànṣẹ́ yìí gbogbo agbára tá a wá ní orúkọ jésù tí a kò rí tó bá ń tako àṣeyọrí ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ idà ọlọ́run kó jẹun lára wọn lórúkọ jésù kristi a ó rí àánú gbà ẹ̀yin náà yóò rí àánú gbà ọkàn yín yóò dẹ̀ balẹ̀ ògo ni fún orúkọ olúwa orí ọ̀fẹ́ jésù olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó mú inú wa dùn kó dẹ̀ mú ayọ̀ wa kún ẹ̀jẹ̀ rẹ̀ kó yà wá sí mímọ́ iná rẹ̀ kó yí ilé wa po iná rẹ̀ kó máa gbé ayé wa ẹ̀rù òru ò ní bà wá agbára òru ò ní nípa lórí wa a ó sùn láyọ̀ a ó jí láyọ̀ a ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ la ò ní ṣìrìn ẹ̀mí Ọlọ́run kò dẹ̀ ní dágbére fún wa a ó máa pọ̀ sí nípa tara a ó máa pọ̀ sí nípa tẹ̀mí ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi amen ká tó kí aleluya mẹ́ta ká tó máa lọ a gbé ọlọ́run ga ní àṣálẹ́ yìí ẹni tí ó jẹ́ olóòdù sí ọ̀rọ̀ rẹ̀ ohun tó ṣe láàrin wa láṣálẹ́ yìí ó ti ṣiṣẹ́ ìtúsílẹ̀ ó ti ṣiṣẹ́ ìdáǹdè ó dẹ̀ gbàdúà lórúkọ olúwa a ó wà dúpẹ́ lórúkọ jésù kristi ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ lórúkọ jésù kristi agbára tá a ti gbà ètò ẹ̀ṣẹ̀ kò ní gbà mọ́ wa lọ́wọ́ lórúkọ jésù kristi ẹ̀mí àdúà nínú wa iná àdúrà nínú wa kò ní kú lórúkọ jésù kristi àwọn ẹlẹ́tẹ̀ ènìyàn wọn ò dẹ̀ ní rí wa mú lórúkọ olúwa mo rọ̀ wá ẹ̀yàn ọmọ ọlọ́run jẹ́ ká kéde ìpàdé olúwa dá mi lójú yìí fún gbogbo àwọn ọ̀rẹ́ wa káàkiri àgbáyé kò síbi tí àwọn ènìyàn ò sí pàápàá àwọn yorùbá nigerians everywhere náà wà ẹ kéde ìpàdé yìí wọn pàápàá nípa iṣẹ́ ìránṣẹ́ yìí a máa ń wà online ní ọjọ́ sunday aago mẹ́wàá àárọ̀ a máa ń wà online ní ọjọ́ Tuesday báyìí ní aago mẹ́jọ eh, táìmù UK àti lọ́jọ́ Friday Bible study náà ní aago mẹ́jọ bá a dẹ̀ ṣe ń ṣe tá a ṣiṣẹ́ fún Olúwa Ọlọ́run yóò ṣe gbogbo tó ń ṣe tiwa náà ní àṣepé lórúkọ Jésù Kristi ojú kò ní tì wá lórúkọ Olúwa ìkejì ẹ jẹ́ ká ṣe àwọn fídíò wa eh, ẹ ṣe àì eh, ẹ bá ṣe àìfẹ́ nìkan ẹnìkan náà àtún àtúnṣe ẹ fún ẹlòmíràn Ọlọ́run gbé ìpàdé kalẹ̀ láti fi láti fi reach àwọn ènìyàn ni tí Ọlọ́run bá ní kéèyàn ṣe nǹkan ó fẹ́ gba àwọn ènìyàn là so bẹ́mi ṣe ṣe tèmi báyìí ẹ̀yin náà ṣe tiyín tẹ́ bá ṣe ẹ̀fẹ́ lómi ẹ̀ mọ tí Ọlọ́run lè ṣe nípa ẹsẹ̀ ẹni so Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wa jẹ́ ká ṣiṣẹ́ fún Olúwa yóò dára fún wa lórúkọ Olúwa ojú kò ní tì wá bí Jésù olóòbá tí dé tó ń bọ̀ ayọ̀ máa fi pàdé lórúkọ Olúwa ògo fún orúkọ Olúwa o hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ògo fún jésù kristi dáa fún wa lórúkọ olúwa god bless you ó dàárọ̀ o.